Um, actually, um, um, um. Ki gogo ló ń fowó ṣe ṣé dandan ni kò ṣàdéhùn sí nàìjíríà. Ah, I have to I must. You have to. òdèdè ceiling wa ó mà ní problem one fifty dollars péré ni <coughs> Kilo ló ń wo ẹ̀ ń kọ́. mo ti bẹ̀ so Eh? kémi sẹ́ndì one thousand dollars sáwọn mm, no not even that kémi máa sẹ́ndì one thousand dollars sáwọn every week. mo ṣe àgàdà gbogbo kan fún yín ẹ wá ṣàpá ẹ wá rí sọ́sọ́kùn. tí n bá láǹfààní àti dé òkun kọ. ọmọ náà bẹ àbí ọlẹsẹ. ọlẹsẹ mo dẹ mọ náà bẹ. kò sójú tó fẹ́rẹ̀ níbẹ̀. ẹ pọ̀ ní bọ́ọ̀bà lè dókun kọ́. ọjọ́ tó ń pàkọ́ ọ̀rẹ́ gbogbo wa lè jí ń pa. ẹbí tí ẹ rò pé bí Fálétí ṣe kú yẹn òwe máa kú ní Nàìjíríà ní ìmọ̀ pé pàpà Fálétí fọmọ sílẹ̀. ẹ ká tó tọ́ fún wa. iṣẹ́ yìí all day seven days a week. kò sí tó bò lábẹ́ ọ̀run o fẹ́ sọ pé orin débi dàkúdà. ṣẹ́ni dáàdì mi tù yín lọ. ọdún kan. ẹ lọ́la alájà tó bá jẹ́ kó oṣù mẹ́fà. òde bukú ọ̀nbẹ. àwọn yóò máa yọ ọ̀sẹ̀ máa fún mi. tó bá tó ayọ̀ wá lulẹ̀. inú gbọ̀ngàn ló ń mi tell him to at least give you a little bit of time Go bá lè balance ara ẹ̀ ń bí. ikú ṣe mí. gbogbo àwọn nǹkan tí wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ wọn ìwọ ọ́fíìsì nǹkan kan tí ó tún máa mú wá fún wọn. mo ní kàn yóò mọ̀ ń jẹun ọmọ kí n máa fi ṣe fàájì ni. ọ̀ ń jẹun ọmọ ẹ kò sígbà tó ò ní rí jẹun lọ́gbọ́ ẹ̀wọ̀n náà lọ.